pàápàá ẹni tí ń tọrẹ kí èsì torí tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀yà tó ṣe tó ti tọrẹ rẹ̀ kí nàrà lọ́dọ̀ ẹ̀wọ̀n kan ìwádìí ìlà. إنما نطعمكم لوجه الله لا نريد retí ọjọ́ tí ó lẹ̀ kó sáà ọba tó wà nílé rẹ tó ti lu rẹ yóò wọ́n fi sẹ́yìn nípa wọn nípa lọ́wọ́ rẹ kó bá ń kà. sáwọn ní ìdí tí wọn yẹ ó ti padà kọ́nẹ́tì ó ti dàrú. láàrin rédíò rẹ kò ń jà sọ àwọn wàhálà ṣùgbọ́n rọ ẹni ọba sọ̀rọ̀ fún yàtí inú máa ń bí torí pé yóò dúpẹ́ kò ṣe ń torí Ọlọ́run alóore tá à ń ṣe fún yín àtúndé tí kẹ́ ẹ dúpẹ́ gan ìtàn àwọn mẹ́ta kan bẹ ó yẹ ká sọ ṣùgbọ́n kí omi ò tètè lọ ọbẹ̀ pé a sọ táwa nìtàn wọn lásọ a ní tó àyà ìtàn wọn mo sì fẹ́ ká tu tán lónìí àwọn mẹ́ta kan bẹ apárí afọ́jú ẹ ti rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta anábìsọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lá mọ̀ lọ́sọ̀tàn wọn fún wa ṣùgbọ́n yín kan ọ̀rọ̀ ayé abáwọn ó yẹ ká kàtàn yẹn ni káwọn ṣàlàyé ẹ̀ káwọn mẹ́kọ̀ọ́ mẹ́ ọlọ́wọ́ bá sì dára fún wa ẹni wọ́n fọ́jú ọlọ́run là lójú ó fún lọ́rọ̀ ẹni wọ́n parí ọlọ́run ọba fún onírun lórí torí pé kéèyàn wọ́n parí àbùkù ní lọ́dọ̀ ọlárúbáwá ó lè mọ́jà àbùkù ń bí níbi ìgan àwọn ẹlòmíì fẹ́ parí stáì tán ni tàbí ká jẹun kórí ọmọ dán ká fi kírèmù sí stáì ni ìjọba alárùbá tó pé irun rẹ̀ ó gùn kéèyàn wá wà mẹ́ láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam kan bẹ ó lọ màkà tí wọ́n gbé káàkiri ọmọ ekele ọwọ́ àmọ́ asọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam wá rí ọmọ sọ ah kan lọ́dọ̀ lárúbáwá àbùkù lórí pípa anabi sọlá alẹ́ wa sọlám níbi tọ́mọ yẹn ti parí tí o sì lómi anabi wa gbọ́ wọlé anabi wa tọrọ àgbáríkà lẹ́yìn anabi wa muhammad sọlá alẹ́ sọlá tí nǹkan bá ń ṣe yàn tí wọ́n bá gbé wá sọ́dọ̀ ọmọ tó bá ti fọwọ́ kan wọn níbi tá anabi fọwọ́ kan yóò ní aláàmọ́ ó dín ìyá jọrọ sóòlì láyé sọlá mo látara àlùbáríkà àdúrà níbà Muhammad sọlá ṣùgbọ́n bẹ̀yẹn kọ́ là ń lọ wàlmẹ́skín ẹni tí ò ní tó sì jẹ́jẹ́ pé ẹni tó ní lónìí ò ní lánàá bẹ́ẹ̀ ni àbẹ̀ kọ́ tí ọba sọ́ra kó tó kù láyé ó tún lè dẹni tí ò ní àyàfi tó lọ́wọ́ bá bá fún wa lóore tó fún wa lásìkí kẹwàá náà fi mọ ẹlòmíì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọlọ́run ọba kẹ wọn ìgbà tí kí ọlọ́run wá dé tán ọlọ́run wàá fẹ́ dán wọn o ọlọ́run fẹ́ dán wọn o ẹni tó rí bí wọ́n ṣe rí kó tó di kọ́ládé èyí tó wá wá tọrọ nǹkan lọ́dọ̀ nítorí àbọ̀ òfìlìkà ẹgbẹ́jọ́ tí mo ní ìwárí ìṣòro kí ábì rọ́nà ń kí ábì ẹnì kan máa wá tọrọ nǹkan lọ́wọ́ mi àwọn bàbá mi ṣiṣẹ́ ẹlẹ́fẹ́ mi ni ẹnì kan ok tó bá yẹ pé rọ́lọ́ ń pa bó o ṣe rí tẹ́lẹ̀ kọ́ lọ́ ń sọ ọ́ di ọlọ́run sì padà sọ ọ́ di bó ṣe wà tẹ́lẹ̀ hadith yẹn gùn ẹ̀dá kan ẹja gbìyànjú ẹja jẹ́ ọlọ́rẹ̀ ẹja jẹ́ ọlọ́rẹ̀ bá a bá ti lágbára mọ́ ẹni tí ò bá lè tọrẹ nígbà tí ò lówó púpọ̀ kò lè lówó púpọ̀ kó tọrẹ o kò ní tọrẹ ẹni tó wà yẹ wípé nínú tọ́lọ́wọ́n bá fún bó ṣe wulẹ̀ ó kéré mọ́ kò lè tọrẹ kò lè tọrẹ tó bá pọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ojú ọyọ ayé àwọn méjì kan bẹ wọn wà lábẹ́ òjì Ọlọ́run abẹ́ òjì àṣọ Ọlọ́run lọ́jọ́ tí ò ní sóòjì má tí wàhálà wọn bá wọn mẹ́rin ní ènìyàn tí kálukú ọmọ sáká òjì ẹyọ kan tí ń bẹ lọ́jọ́ àkìyàmà òjì aláràṣẹ Ọlọ́run àwọn èèyàn kan wà wà lábẹ́ àjà àṣọ yìí kò ní jẹ́ kó òun pa wọn oòrùn ó sì máa pa àwọn èèyàn oògùn ó sì máa bò wọ́n bí ṣe kálukú wọn bá ti mọ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyí oògùn ò ní bò wọ́n ọ̀rọ̀ ní pa wọn ìtànsán rẹ̀ ní tàṣíwọ̀nlá bàtà anábì sọ fún tó sọ̀rọ̀ ń pa wọn ó sọ̀rọ̀ ẹnìkan ó ní ẹnìkan tó ṣe pé tàṣọ́jà kọ̀bí sọ̀dà kọ́tì ó sì sàárà hátà láàtà àlàmà ṣìmáàlú máa tó ń fi kú jẹ̀mí ọ wá fi ọrẹ tọ́ta ń pamọ́ débi pé ọwọ́ rẹ̀ ò sì gan kọ̀ mọ́ ń tọ́wọ́ rẹ̀ ò tún ná bó ṣe yẹ kéèyàn rí nìyẹn téèyàn ọ bá tọrẹ kọjọ rẹ bò ń kẹlẹ kéèyàn ọmọ retí káyọ òyìnbí káyọ pariwo omi kó retí pé kọlọ ọ̀rọ̀ sọmọlẹ. والمسكين والمسكين وقولوا للناس حسنا eléyìí tó wá tẹ̀lé ẹ dákun ẹja délé náà ọlọ́run ní وقولوا للناس حسنا nínú ẹ̀kọ́ tẹ̀yìn àwọn alùpùpù tàbí tọ́lọ́ ń gbàdéhùn rẹ̀ lọ́wọ́ táà mùsùlùmí gbọdọ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ o ní pé ọ̀rọ̀ dáadáa lọ́dọọdọ̀ máa jáde lẹ́nu wa sáwọn èèyàn ẹgbẹ́ yorùbá náà yorùbá ní ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ rere dáadáa ì máa ń yọ obì lápò mo rẹ̀ gbọdọ̀ yorùbá ń pè lóbì owó lóbi o wọn ni mi lóbi ṣe kó fún ní obì o dáadáa àwọn yóò fún ọ lówó ṣùgbọ́n ọ̀rọ̀ náà bákan náà tí ọ̀bá dá yóò máa ṣe kí ni yóò máa ń yọ ìdà nínú apó èèyàn lè sọ̀rọ̀ látara ọ̀rọ̀ tó sọ tí wọ́n sì gé orí ẹ̀dá anábà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí wàá ṣe ọ̀rọ̀ Yorùbá nù ó ní nà lè àbìdá la yatakallamu bi kalima ọmọ ẹ̀dẹ́ ni ọmọ sọ̀rọ̀ mi jáde lẹ́nu báyìí la yulqi laha bala kò tiẹ̀ ní kàkún yóò kàn ń bò ń sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ni ọ̀rọ̀ yẹn ni ó dẹ̀ ṣe sábà bíbí ó ṣe wà lè jẹun ọ̀lọ́ ọlẹ́nu mi ó sì máa sọ tiẹ̀ ọ̀rọ̀ tí ń sọ kò tiẹ̀ ní kàkùn ọ̀rọ̀ yẹn ni ó ṣe sábà bíbí ó ti wọ̀ náà dáadáa ṣe rí nínú ẹni tó gbé orí ilẹ̀ yìí rí tó jẹ́ ọ̀tá ọlọ́run ọba tó tóbi jù nínú ọ̀tá táwa sọ pé nínú ọ̀tá ọlọ́run tá a bá fẹ́ mú ògbóhùn tarìgì ọ̀tá ọlọ́run wá pọ̀ ṣùgbọ́n eléyìí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn ta ni fìràwọ̀ ọ̀tá ọlọ́run tó tóbi ni tó ṣe wípé yíyàtọ̀ ọ̀gì rẹ̀ ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn ọ̀yàtọ̀ ọ̀gì tọ́lọ̀ wọn bá fi sọ wípé ìdàhámi ilá fìràwọ̀ náà ìnáwó ọ̀gọ́ sá máa lọ sọ́dọ̀ fèrè áhùnà torí ipò ti tọ̀gá tọ́ọ̀gì ni ó ti kọjá àlà ọgbàgbére ọlọ́wọ́ bá nínú fèrè áhùnà aláàfin arúgbìn fèrè áhùnà tó lágbára tó sọ wípé àní Mùsá tẹ̀ ní bá ń sọ̀rọ̀ ẹ bá mẹ́lẹ́ ọlọ́wọ́ bá rẹ̀ ẹ̀ka mo fẹ́ lọ bá mo fẹ́ wò ọyà tọ́ọ̀gì púpọ̀ ṣùgbọ́n ẹjẹ́ àjọ ń tí ọlọ́wọ́ bá sọ fún ànínábìwá Mùsá yóò àtọ̀rọ̀ sí anábì wa musa alayhi salatu wa salam ìgbà tọ́lọ̀ fẹ́ rán sí fèrè àwọn náà ọlọ́ ní ìrẹ̀ musa àti ẹ̀gbọ́n rẹ̀ haruna idhaba ila fir'aun innahu tagha fìràwọn náà ti tayọ ààlà ṣùgbọ́n tẹ́ ẹ bá débẹ̀ fàkóólà ààlà. ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ fi bá sọ̀rọ̀ ibi tá náà ṣe ṣùgbọ́n lọ́wọ́ bọba tó láàrin ga ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ fi bá sọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá bá ilé ní ká fi pẹ̀lẹ́ bá fèrè àwọn náà sọ̀rọ̀ ká nẹ́bí ló fi pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ kò sẹ́ni tí ò bùkátà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ wa mọ́ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa ó pàtàkì wàkóòlò lè náà sí hẹ́ọ̀sìnà má máa ti ka lára rẹ fi àwọn ènìyàn sínú náà tó tí ma fi tí wọ́n gbóòdì sí ẹlòmí ọ̀rọ̀ mi ọ̀gá sí lábájá àwọn eléyìí ọ̀wọ́ náà dànù sí lábájá kèfèrí ni àà gbogbo ẹ̀yán ti bẹ́ẹ̀ di kèfèrí tán gbogbo ẹ̀yán ti bẹ́ẹ̀ dọ̀ máa ná tán ọmọ bó wá nìwọ̀ ìwọ́n ọmọ ibi títí ọjà sí gbogbo ẹni tí ẹ̀mí bá ń bẹ lára rẹ̀ tí ò tí kú lórí ilé ayé títí tí ó fi kú ń gbọ́dọ̀ mọ́ báyìí torí àtúbọ̀tán kò sí lọ́wọ́ ẹnìkankan lẹ́yìn ọlọ́run tánàbà Muhammad sallallahu alayhi wa sallam tó lọ́mọ ẹ̀dẹ́ ni ó máa ṣiṣẹ́ àlìjẹ́nà báyìí tí ò ní kú dùgbọ́n ọkàn lọ mọ́ láàrin wọn àtàlìjẹ́nà tí ó sì dọ̀mọ́ náà lẹ́nu kan lẹ́mí rẹ̀ ọwọ́ abalẹ̀ ni ó máa ju àwọn èèyàn síbi tó wù ọlọ́run bọba tó láàárẹ̀ ga oníwà kúlù lin nasi husna ó ní ọ̀rọ̀ dáadáa ó ní ẹ máa sọ fáwọn ènìyàn wáàsí rere ó ní ẹ máa ṣe fáwọn èèyàn ó dé ẹ̀wọ̀ ìlàásọ̀ bí ìjọba bí kàmí ní ìgbìmọ̀tì wáyé máa wọ ẹgbọ́n ti lè hásánà. وجادل tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba gángan ọlọ́run ní tó bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run máa lọ tán wọ́límọ̀ wẹ̀ ẹ̀yẹ́dọ̀ ti hasana wá àṣìtọ́ ọba sí jọ́jọ́rọ̀ tó dáa ní ọmọ jáde lẹ́nu sàwọn èèyàn lójú kòkòrò fa ojú wọn mẹ́ẹ̀sìn ọlọ́run mọ́jọ jẹ́ pé ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ lé wọn kó di ẹ̀sìn ọlọ́run ìyẹn ló fà tó fi jẹ́ pé àwọn àfẹ́ ẹ̀sìn hadithu kan wọ́n kọ̀kọ́ kọ́ wọn ó ní arahimuna yarhamuhum arahman yarhamuhum man fi al-ardi yarhamukum man fi sama alhadithu al-musalsal bil awwali yàrá wọn fún àwọn pé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa kí wọn nù torí pé ń tí ì máa ń bẹ fún onípékèyàn ó lò láti fi sàánú àwọn èèyàn máa ń kẹ́kọ̀ọ́ láti fi jẹ́ kí àánú ọlọ́run mú lé àwọn èèyàn bá kí wọ́n kú sí di gbogbo aburú tí wọ́n torí bọ̀ táwọn afáfá wá fẹ́ káwọn ọmọ wọn kéwú wọ́n ní àrọ̀ ṣimon lójú ẹtí bá má sànú àwọn èèyàn yàrá ṣàmù fún ọrọ̀ ṣàmán ọlọ́run bó ní kí wọ́n sáwọn náà tí wọ́n náà ìmọ̀lẹ́ wọn fẹ́ kọ́ yìí àánú ni ọjọ́ jẹ́ o má máa híhá ná fáwọn èèyàn o má yìí máa sọ gbogbo ayé di kèfèrí o ẹni ọba di kèfèrí àdíkámọ́ pé ń o torí pé tùmọ̀ náà ṣe wípé ẹni tí ń ṣe bọ kí wá ní pé kèsè kèfèrí àwọn kan kèsè bí kèfèrí ni làkún o ẹni tí ọba tún gbà pé ń o ń gbé à ń sọ ń lọ náà ní pè ní pè وقولوا للناس حسنا ọlọ́ni ẹ máa sọ̀rọ̀ dáadáa sáwọn ènìyàn ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa táwọn èèyàn bá wá bí ilé ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tó dáa tọ́rọ̀ bá dẹ̀yìn àtàwọn èèyàn papọ̀ ọ̀rọ̀ tó dáa ni ẹjọ́ wọn jáde lẹ́nu ẹ má jẹ́ olójú bá ń dẹ́rù bọ́mọ mi ẹ jẹ́ aláàánú pẹ̀láwọn ènìyàn ara àwọn àwà tó ti sọnù mọ́ mùsùlùmí lọ́wọ́ láyé òde òní débi wípé àwọn ènìyàn wá rí ẹ̀sìn islam sí nǹkan mi ju ẹ̀sìn líle kòkòkò lọ àwọn èèyàn kan bẹ láwọn àlú yìí ẹlòmíín ṣe tiẹ̀ nítorí pé ó yé tiẹ̀ sí o ẹlòmíín ṣe tiẹ̀ torí pé ó ní justification ó ní nǹkan tó lè fi rántí sọ lọ́wọ́ tẹ́ bá lẹ fẹ́ gbalé tẹ́ bá ti mọ̀ mọ̀ ya ni ó láwọn òbílẹ̀ fún un ààrin ah, ìgbélé mi fáwọn ọdún ni kí a ló dé wọn nílò lédè àwọn ìsìtún ní sọ̀rọ̀ tó dá sí àwọn míì lè rí bẹ́ẹ̀ lọ́tọ̀ kí ṣe ojú èèyàn kú ẹja kọ́ ẹ̀kọ́ kámarú ọ̀rọ̀ wọlé ẹ̀kọ́ máa jáde lẹ́nu wa sí ẹni tí ó jù wá lọ sẹ́ni tá a jọjọ jẹ́gbẹ́ sẹ́ni tá a jù lọ. Anas bin Malik radiyallahu anhu ó ṣe xidima anabi Muhammad sallallahu alayhi wa sallam fún ka tó tó bí ọdún mẹ́wàá ó ní fáwọn aláhi mọ́fọ́lọ́mbùrà má ṣàtàmánì kò bú mi rí wàlá kọ́ọ̀lá lè ṣe yìí fàá tó hù ẹ̀yìn ṣe kankan rí kó tó àmà kí ó ṣe ṣe kí ní ìbáyìí kó àmà kí gbélé o kó lànà bí ó ṣe bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún bí ọdún mẹ́wàá. ọ̀rọ̀ tó dáa ní kó máa jáde lẹ́nu yín ẹja pẹ́pọ̀ lára anábà Muhammad sọ anábì bá wọn sàábẹ́ sọ̀rọ̀ tó ń jọ anábì wa fẹ́ sí wáàsí ó fẹ́ parí wáàsí tí ń ṣe fún ọ anábì ní kó fà á lẹ́yìn kàá anábì tọ́ka sáfẹ́ ọjà mẹ́rin ó ní kó fà á lẹ́yìn kàá ahọ́n rẹ̀ yìí dìímú dáadáa dìímú sàbí wà wọn pé dídá àwọn ọmọkọ wà nínú àkọọdún nàbí má nà tàkà làwọn pé ṣé tá a bá ń sọ lẹ́nu ọlọ́run tó wà máa fi lẹ́nu bí wà lẹ́jọ́ bí anábìrin sákì láti ka ọmọ òkè ìyá rẹ ti sọmọ nù fahali yakubu fahali yukabu fahali yukibu gbèrò àyàtì ẹsẹ wà nù anas aláwòjú yìí fi náà rí aláwòjú yìí ilà àṣọ ìlú alìsìnà ti ṣé nǹkankan ń bẹ tí ó dẹ ojú àwọn èèyàn bóná àlìyòkè bóná sáwọlá àlìyàkú bóná aláwùjọ ìhìn fìnnà ṣé nǹkankan ń bẹ tó yẹ pé ojú àwọn èèyàn báyìí ládàkọ náà kì í ṣẹyìn kì í ṣẹṣẹ láti mọ ju wọn síbẹ̀ bí kò bá ṣèrè jẹ tí wọn sọ èrè jẹ táwọn èèyàn bá fa hàn sọ ó ní ọsàn ibi tọrọ wọn jà sí mọjọ náà ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ní yọ obì lápò ó náà ní yọ idà lápò mùsùlùmí gbọ́dọ̀ máa sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n ẹjá lò sílùkù tá a ti lọ sẹ́yìn kí gan ní jọ̀rọ̀ dáadáa gan kí ní jọ̀rọ̀ dáadáa báwo ni èèyàn ti máa sọ̀rọ̀ dáadáa irú ọ̀rọ̀ wo èèyàn máa ń sọ tọ́jọ́rọ̀ dáadáa torí kọ́ lọ́wọ́ bá jẹ́ oyé wa nínú alukur'ani ó ní pé màmá sálù jẹ́ lima tí nìkan rí ìsàtí síwájú rẹ̀ síwájú rẹ̀ dọ̀rọ̀bá lọ́hùn mọ́sàlá ń kẹ́lí wáyé bàtá hàn. ọlọ́run ní àpèjúwe ọ̀rọ̀ tó dáa kàṣájárọ̀ ti ń kọ́ yìí bá ti ń ó dà gẹ́gẹ́ bí igi tó wù lórí ilẹ̀ tó dáa tilẹ̀ gbọ́ tígi náà wá dáa. aṣìlòhà fáàlì kan igi tá à ń sọ yìí ẹ̀ẹ̀kan rẹ̀ ọ̀rẹ́sẹ̀ wálẹ̀ wàfáàrẹ̀ ẹ̀wọ̀ fi sàmà ẹ̀tuntun rẹ̀ òun tó wà ní sàmà. تؤتي أكلها كل حين بإذن ربها pẹ̀lú sígbà tí yẹn débẹ̀ tí ò rí èso jẹ ọlọ́run ni wàyà tọ́lé fọlọ́run lè amúfàárà lè náàsì láàlà àwọn yàtá ọlọ́run lágbójú ìmọ̀ mú fẹ́ni tí wàá sí ọgbà yìí èyí mọ̀ wá òye igi tẹ́ka tó tọ́lẹ́sẹ̀ jẹ́ tuntun rẹ̀ ń bẹ́ ń sánmù bóò ló ti wá jẹ́ òwe nù àwọn òwe Al-Qur'ani nìyẹn anabi Muhammad sallallahu alayhi wa sallam o ti kọ́ alẹ́ kọ́tọ́ pọ̀ sẹ́ni tó lọ́n bá fi mùsùlùmí ṣe kóńgẹ́ tó lọ́n bá fi ṣe kóńgẹ́ ọ̀gá ọ̀rọ̀ tó dáa téèyàn máa ń sọ kalimatu la ilaha illallah téèyàn bá sọ tó dúró tì láyé kàṣájárọ̀ tí hàn kọ́ yé wa bí igi ni fún igi dáadáa torí pé tí la ilaha illallah èèyàn bá jódodo lóòótọ́ tí èsì la ilaha illallah ojú ti tọ̀ọ̀tá la ilaha illallah náà fi kọrin torí la ilaha illallah ní sàtí mùsùlùmí àtẹ̀ntẹ̀sì mùsùlùmí ní wí wọ́n fi hàn ẹ́ńtátẹ́nì yẹn tó bá jẹ́ la ilaha illallah gidi ti dáadáa sáwájú tọ́lọ̀ bàbá sàánú èèyàn èyàn bá jẹ́ kíkí ní ọpọ̀ nínú tí ń jáde lẹ́nu èèyàn yẹn sórí rẹ̀ àwọn ọ̀rọ̀ dáadáa nìyẹn lè máa sọ nìyẹn ohun fi báwọn sọ̀rọ̀ torí wà kó ló lè téèyàn ọba máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ dáadáa àfi kó fa Al-Qur'ani sọ̀rọ̀ àfi kó fi sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àfi kó fi sọ̀rọ̀ síbẹ̀ ni tí ọba wa mọ̀ ń kọ́ òun náà lè sọ̀rọ̀ dáadáa pẹ̀lú pé kọ́ mọ̀ máa kọjá àlá ẹ̀ ní tí ọba sì máa rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ mọ̀ nànú sí kọ́ mọ̀ rírà rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó dáa tán tẹ́nìkẹ́kọ̀ọ́ dáa tó mọ́ nú ẹ̀dẹ̀ ọlọ́run ẹ jẹ́ ń fún alákòjúwe ọ̀rọ̀ burúkú kan àti ibi tó já sí anábẹ́ Muhammad sọlọ́wọ́ ọ sọ̀tàn àwọn méjì fún wa nínú ọmọ Ísírẹ́lì àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n kan nù wọn kọlọ̀rọ̀ sí ni ẹ̀sẹ̀ yìí máa dá èkejì yẹn wá máa ń ṣe wáàsì ìmọ̀ ṣe báyìí mọ̀ ọ̀rọ̀ tí ó dá yín sọ àbí sọ̀rọ̀ ọwọ́ àṣẹ wá àṣìkò títí tí ọwọ́ àdọ́jọ́ kí wọ́n tó wá rí pẹ́sẹ̀ yẹn náà ní dá nígbà ah ọ̀rọ̀ fẹsẹ̀ yìí lẹ́nu ọlọ́run lè forí jẹ̀wọ̀ yìí mọ́ torí ọ̀rọ̀ tó sọ yẹn pọ́ sáwájú ọlọ́run ọlọ́run sì bínú sí ẹni tí ń sọ fún ọlọ́run ni mo forí jì lọ àlùjánnà ìwọ́ tó sọ bá máa lọ́nu náà èyí gbáwájú ọlọ́run tíyẹn bá rẹ lẹ́sẹ̀ tí èèyàn bá ti ń ṣe wá àṣìfò èyí ó tún máa fàdúrà àti pé kọ́lọ̀ ń di ọgbọ́n ìrìn pàrọ̀ ayé mi tiẹ̀ èyí ó tún máa ṣe kí ni èyí ó tún máa fàdúrà àti pé kọ́lọ̀ ń di ọgbọ́n èmi àti ẹnìkan wà mí wá lọ́jọ́ kan nígbà tá à ń kọ́ mọ́ṣáláṣí lọ àwọn mẹ́mọ̀ bàbá sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ni làwọn mẹ́mọ̀ ọ wá rí kan nínú ọmọ àyà mọ́jọ́jọ́ kàwé ń bòlì ẹ̀dẹ̀ ni ẹni tí mo wí ní ìṣèlè lárúbá lọ́wọ́ ẹni tí mo fẹ́ tí yọjọ ẹni tí ó wá bá mi o ẹni tí ó rí tí ó jọjọ kàwé ń bọlẹ̀ ní ilé lárúbá lọ́wọ́ báyìí bó ṣe wá rí wọ́n wá kíra wọn bí wọ́n ṣe kíra wọn tán ìṣàwọ̀ à ń kú bí surprise bá a ṣe wá bọ́ sínú mọ́tò tá ń bọ̀ wá sí i ó ní ah kí èèyàn mọ́ ru ẹni ẹ̀kan náà ọ̀dọ́ ọlọ́run pé o yẹn bá rẹ̀ ní agánú ẹ̀dọ́ náà oúnjẹ ẹni téèyàn bá nínú ilé yìí ó sẹ̀sìn débi pé yọmọ ọ̀sẹ̀ súnà èyí ọ̀sẹ̀ pé ẹ̀sán ọ̀nà pọ̀pọ̀ sí i pé gáì dídí nì ẹni táwọn ìdí tó ti dàpá ilé lárúbá lọ́wọ́ ó ní gáì gáì dídí gbogbo gbàtàwọn àṣùkù gbogbo táwọn ń ṣe kò tiẹ̀ bá bẹ́ẹ̀ pẹ́ ká lọ ìgbóná ti wá dàpá ilé lárúbá lọ́wọ́ hidaya ò sí lọ́wọ́ wa wọn lọ́wọ́ wa lọ́wọ́ ìmọ̀nà ẹ mọ̀jà torí pé ẹnìkan bóyá kòtìkòtì bóyá kàbàkàbà kéékèèké wà lọ́wọ́ ìgbésẹ̀ tó ti fọ́ gbà wọn ẹni tó ti fọ́ gbà gan oníbàṣepọ̀ náà sọ̀rọ̀ oníbàṣepọ̀ à ní wo pé ó ti fọ́ gbà láàyè ibi tó bá yẹ ká ti fi ọ̀rọ̀ ẹnu pọ́nlé àdùnnú pọ́nlé ibi tí ọba ti yẹ ká sọ ìsọkúsọ sí a ní sọsọkúsọ sí. wàkúrò lẹ́nà sí ọ̀sánà. ọlọ́lọ́rọ̀ tó dáa lè mọ sọ sáwọn ènìyàn wà bí mo sọ̀lá tó ní múra fẹ́tọ́ àìtàn. ẹ máa kírun ọlọ́run bò ní ẹ kírun lásán ó ní ẹ máa gbẹ̀rùn nàró eléyìí àti sọ̀rọ̀ tó pọ̀ lẹ́nu ẹ̀ sẹ́yìn káwọn tó padà síbẹ̀ mọ́ ẹ̀wọ̀n àdéhùn sọ̀rọ̀ àtà ìyá jẹ́ mùsùlùmí tọ́lá àwọn tó dáa fún nínú wọn wọn ẹ̀sìn náà àti ọ̀sàkà owó tí ẹlòmíì máa ń ná nígbà tí bá ń dun ipò la hawla wala quwwata illa billah ń bẹ alọ níbi ọwọ́ rẹ̀ lánàá àbí ní ọwọ́ ọ̀sán tẹ́ bá rí adúrú mọ́tò làwọn èèyàn ń tàka èèyàn ń tàka ẹnìkan ló lóun sàn kọjọ ń sáré pé gbogbo jọ́ìntì ti tọ́ọ̀gì máa wà lẹ́dẹ̀ wọn ò sí mbè kí wọn ò kí wọn làwọn tọ́ọ̀gì yìí lọ aṣáájú lò sódó eighteen seaters wa tò tẹ̀léra wọn rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ lẹ́yìn jíìpù lẹ́yìn lò lánàá yẹ owó tí ó bọ̀ ọ́ lẹ̀ lápò àwọn tí wọ́n sponsor rẹ̀ yóò jówó oye tí wọ́n yẹ kán fi ẹsà kẹ́yẹ̀ kan lọ́dún lọ tí ọba tiẹ̀ jù lọ yóò máa súnmọ́ ṣùgbọ́n sí àyọ sàkárì láwọn olóbi tí Jackson ti ń di lòrò dín ọlọ́run kọ́ sàánú wa eléyàn kọ́ lọ́ bá wa yín tó bá wà ní wípé ìbáṣepẹ̀rù àwọn tí sàká wọnú owó wọn wọ́n ń yọ sàká ìyẹn oníjẹ mùsùlùmí o láwùjọ wà yìí oníjẹ mùsùlùmí torí pé tí wọ́n bá yọ sàkámì ìfẹ́ lómi bó ti yẹ kí wọ́n yọ ó súnmọ́ lẹ́yìn ọdún kan méjì kó náà dẹ̀ntì yọ sàká ṣùgbọ́n àwọn olówó wá ń bí wọ́n láwọn fẹ́ yọ sàká wọ́n wà láwọn èèyàn wá kí wọ́n tò wọ́n mọ̀ wá fún stove ẹni tí wọ́n fún two five ẹni Zaka tó yẹ kí wọ́n kó fún èèyàn kan èèyàn méjì wọ́n yọ fún èèyàn five hundred ẹnìkan bẹ ó ti bọ́ wájú ọlọ́run lọ́nkọ́ bá kẹ́ orí tí rédíò ló ti máa ànáǹsì zaka rẹ̀ olówó ti máa fowó sànù ariwo lórí rédíò wọn fẹ́ yọ zaka níjọba yìí o wọn fẹ́ yọ zaka níjọba àwọn èèyàn wà pọ̀ yóò domi kò ní padà wúlò kò ní sáfù kó pósìtò yẹ sáfù wàkímù sọ́látà wà á tó zàkíà wàkímù sọ́látà wà á tó ثم توليتم ọlọ́ni lẹ́yìn gbogbo wá àṣítà ṣe ìyẹn ọmọ Ísírẹ́lì ẹ̀tún gúnrí ni ẹ̀tún pẹ̀yìndà ọlọ́ni ilá kọlí ilá mẹ́kù ọlọ́run yìí sàbòsí ọlọ́ni àfàwọn díẹ̀ nínú ni wà á ń tó wà tó yí ẹ̀yìn sọ́lọ́run ọba ẹ̀kọ́ yìí sí téèyàn bá kọ́ yìí sọ́lọ́run ọlọ́run máa ń wo òun wò ràn fàmáhìnlẹ̀ lìkà fìrìnà àmùhìnlẹ̀ ọmọrùn wáyìnlá ọlọ́run láwọn tó bá jẹ́ kò kí máa lọ́wọ́n lára bọ́lọ̀ tí wọ́n ṣe pẹ̀lú wọn nìyẹn wọ́n gún rí sọ́lọ̀ wọ́n kọ̀yìn sí ọláwọn akẹ́kọ̀ọ́ tó tún tẹ̀lé àtàwọn àdéhùn mi tọ́lọ̀ tó gbà lọ́wọ́ wọn قالوا قولهم طبعا للعامة تسمع هذا وصلى الله على محمد وعلى اله وسلم طبعا لي ايوه Otro año tiene más que su año tiene más que tú. Quiero Olha